<coughs> الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف النبيين وإمام المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد يا عباد الله إن ربكم الله تبارك وتعالى أغنى الشركاء عن الشرك فمن عمل عملا أشرك مع الله فيه تركه الله وترك شركه معه فيا حسرة لمن تركهم الله فأنا يفلحون يا عباد الله إن من الشرك إن من الشرك ما يقع في الألفاظ وإنه قد يكون لفظا قد يكون لفظا متداولا بين الناس ولا يلقون له بالا فالحلف بغير الله من الألفاظ المتداولة بين الناس إن الحلف بغير الله من الشرك فقد روى قتيبة رضي الله تعالى عنه قال إن يهوديا أتى النبي صلى الله عليه وسلم فقال إنكم تشركون تقولون ما شاء الله وشئت وتقولون والكعبة فأمرهم النبي صلى الله عليه وسلم إذا أرادوا أن يحلفوا أن يقولوا ورب الكعبة رواه النسائي وإن من الألفاظ المتداولة أيضا بين الناس قول الناس ما شاء الله وشاء فلان إن قولك ما شاء الله وشاء فلان من الشرك فعن ابن عباس رضي الله عنهما أن رجلا قال للنبي صلى الله عليه وسلم ما شاء الله وشئت فقال النبي عليه الصلاة والسلام أجعلتني لله ندا بل ما شاء الله وحده رواه النسائي ومن الألفاظ المتداولة بين الناس وهي أيضا من الألفاظ الشركية سب أفعال الله تبارك وتعالى فمن سب فعلا أو عملا من أفعال الله فإنه قد أشرك معه فعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال قال الله تبارك وتعالى يؤذيني ابن آدم يسب الدهر وأنا الدهر أقلب الليل والنهار رواه مسلم الحمد لله أكبر فعلا وبعد àti àsọ̀látù fún anábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yin mùsùlùmí ẹ̀yin mùsùlùmá ẹ jẹ́ ká mọ̀ pé olúwa wa tí wọ́n ń sìn yìí olúwa wa mùsùlùmí ọba tí ó pé pérépéré ọdẹ rọrọ ó ní ju ká máa mú nǹkan míì máa lọ ọlọ́run ọba wa afẹ́nà aṣọ́ra káhìá ní àwọn tí ò nílò káfí nǹkan kan rọ́lẹ́gbẹ̀ẹ́ yìí gbogbo ẹnikẹ́ni tí bá ti ń fi nǹkan míì mọ́lọ́wọ́ ọba tàbí ń ṣe nǹkan míì lẹ́yìn tọ́lọ́wọ́ ọba ọ̀fìrọ̀ ọlẹ́gbẹ̀ẹ́ nìyẹn ọ̀n sọ fún ayíkẹ́ ọlọ́wọ́ ọba òtò bẹ́ẹ̀ kò tó lò nìyẹn ọ̀n sọ pé ọlọ́wọ́ ọba òtò sí nìyẹn ọlọ́wọ́ ọba ti sọ́nà hadith al-Qudsi pé ana èmi ni mo rọrọ̀ ju wa pé mi ò nílò kẹ́nìkan máa wá adjust nǹkan kan máa fi nǹkan kan máa mi lẹ́gbẹ̀ẹ́ àni shirk ọlọ́run ọba yìí ọba tó pé tọ́dọ̀ lágbára tó ní nǹkan tí kò nílò amúgbálẹ́gbẹ́ kankan ni ọlọ́run ọba wa ọlọ́run ọba wa ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé ẹnikẹ́ni tó bá ṣe iṣẹ́ kan tó lọ fi nǹkan kan rọ ìní ọlọ́run ọba lẹ́gbẹ̀ẹ́ níbẹ̀ tàbó fi tẹ́ ní ìdìfẹ́ ní ọlọ́run ọba èyí ẹni bẹ́ẹ̀ ó ti ṣetán o tààràtúhù èmi ọlọ́run ọba parí ẹni bẹ́ẹ̀ tinú kì í wá sí nìkan ní máa pàṣẹ wọ̀ ṣe kàhó kódà nǹkan tó gbójúlé tó bá fi máa wọ èmi ọlọ́wọ́n bá lẹ́gbẹ́ yìí náà máa padà lẹ́yìn wọn ìyẹn ni wípé àtòun àtisẹ́ rẹ̀ tó ṣe yìí èmi ọlọ́wọ́n ọba máa pa wọ́n ti sẹ́gbẹ̀ẹ́ kan ẹ̀yin mùsùlùmí ẹlọ́mọ wípé òfò ńlá lọ́jẹ́ fún ọmọ ènìyàn tí ń bẹ lórí ilé ayé tí ọlọ́wọ́n bá wá sọ pé mo pa tó sì pa náà tọ́lọ́wọ́n bá bá tó pa ènìyàn tì èmi ò rò pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ó lè rí ìtura láyé

ahọ́n máa sọ ní dàlìjánà ahọ́n rẹ̀ yìí òun náà ló fẹ́ra àlìjánà níwájú ọlọ́run ọba ahọ́n rẹ̀ yìí òun náà ló fi béèrè fún yín níwájú ọlọ́run ọba ẹ jẹ́ ká sọ ahọ́n wa kó níbi àwọn nǹkan tí ó máa jáde níbẹ̀ nínú àwọn nǹkan tí máa ń ba tènìyàn jẹ́ láyé àti lọ́run tí sì máa ń jáde lórí ahọ́n láwùjọ wa yìí òun ni àwọn gbólóhùn kan tó jẹ́ sí pé ọgbàlẹ̀ ọgbàlé ọgbà òkò àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà kódà wọ́n ti sọ di nǹkan abẹ́wà láàrin àwa èdè ènìyàn ẹlọ́mọ̀ pé nínú àwọn gbólóhùn àwọn yìí ọmọ pọ̀ láwùjọ yìí téèyàn bá dẹ̀ fọ́ọ̀lù síbẹ̀ kọ́lọ́ ọmọ pé òun ti ba tọ̀run òun jẹ́ nìyẹn òun dẹ̀ ti ba ayé òun náà jẹ́ bákan náà kì í dẹ̀ sẹ́ni tọ́lọ́wọ́n ọba mọ́ ó ti di ẹni ṣèitán nínú àwọn gbólóhùn tí ń jáde lẹ́nu àwọn èdè ènìyàn láwùjọ yìí tá a kíyà fún tá a dẹ̀ sọ́ra fún òun náà ni ká máa fi nǹkan míì búra lẹ́yìn ọlọ́wọ́n ọba ẹlọ́mọ àpótí yẹn bá fi nǹkan mìíràn búra lẹ́yìn ọlọ́run ọba olúwa rẹ̀ ó ti di ẹlẹ́bọ nìyẹn o olúwa rẹ̀ kò mírun tó ń kí mọ́ nìyẹn o olúwa rẹ̀ kò láàwẹ̀ tí bá ń gbà náà nìyẹn o àti tó ti gbà sẹ́yìn olúwa rẹ̀ tó bá ṣe hajj kò ní hajj gbogbo ìjọsìn rẹ̀ ọlọ́run ọba ò ní gbà lọ́wọ́ rẹ̀ torí pé mi máa fi nǹkan mìíràn búra lẹ́yìn ọlọ́run ọba orúkọ tí ànábì pè é sallallahu alaihi wasallam òun náà ni ajẹnirun ṣírkù náà ń gbò báyìí ajẹsẹ́ ẹnirun yẹn ni pé tí ṣíríkù bá lè bọ́ sínú sẹ́yìn èèyàn yọ parí ẹ̀ kò yí jẹ́ díẹ̀ díẹ̀ yóò kó lẹ̀ háù lẹ́ẹ̀kan náà ló fi jẹ́ sí pé a gbọ́dọ̀ sọ́ra fún gbogbo tí wọ́n bá ti ń pè ní ṣírík mo sọ fún wa nínú lẹ́kítọ̀ kótóbà tó lọ wípé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí àmọ́ tí wọ́n ń pè lẹ́bọ àwọn nǹkan tí kìí ṣẹbọ lẹ́lòmí lẹ́lòmí fi náà ohun tí máa ń kó iṣẹ́ ènìyàn nílẹ̀ háú lẹ́ẹ̀kan náà ní tí ò ní sẹ́kùn kankan mọ́ naam àpẹẹrẹ wa pọ̀ láàrin wa yìí torí wí anábì wa sallallahu alaihi wa sallam nínú hadith máa wà nàṣá ìgbà wa tó dẹ̀rẹ́ sẹ́rẹ̀ wọ́n fi nílẹ̀ fún wa yìí pé ẹ kò gbọ́dọ̀ máa fi nǹkan mìíràn búra lẹ́yìn ọlọ́run ọba ẹnikẹ́ni tó bá fi nǹkan mìíràn búra lẹ́yìn ọlọ́run ọba irú ẹni bẹ́ẹ̀ ó ti ṣẹbọ ntànàbí òwe nìyẹn sallallahu alaihi wa sallam faqad ashrak ó tí wọ́n bá ní ẹlẹ́bọ kọyà máa dání o bí o sì dání láyé inú òun jẹ ẹbọ ní ọwọ́ àjọ kìyàmọ ẹlòmíà máa wò pé aha àgbọ̀tùmọ̀ kìíní yìí aha fi nǹkan mìíràn bua wàláì tàláì náà là ń ṣe wàláì tàláì náà là ń ṣe no n tí wọ́n ń pè ní wàláì tàláì ọ̀tọ̀ nìyẹn sáìdì ibi tá a ti ń sọ̀rọ̀ yóò yé wa ó ní ká máa fi àwọn nǹkan tó tóbi lọ́dọ̀ wa ká máa fi búra ó sì pọ̀ lọ́dọ̀ wa yìí kò sí mùsùlùmí tẹ́ ẹ bí léèrè pé báwo ni ti kàábà ṣe jẹ́ tẹ́bá níbo ni ti kàábà ṣe jẹ́ yóò pé ah kàábà ah yóò ṣe hàn nǹkan ńlá lọ́jọ́ lọ́dọ̀ àwọn mùsùlùmí kàábà nǹkan ńlá lọ́jọ́ lọ́dọ̀ àwọn mùsùlùmí jẹ́lá lẹ́tọ̀ láti máa fi kàábà búra ẹnikẹ́ni tó bá fi kàábà búra irú ẹni bẹ́ẹ̀ ẹlẹ́bọ lórúkọ ẹ̀ ọ̀gbọ́ bá ní sí ẹlòmíràn wọn ò pé ah ah ẹ̀sìn yìí wà lè pọ̀ ẹ̀sìn wọn ò lè ó lè níbi ẹbọ ni kò lè níbi nǹkan yòókù ẹ̀sìn ànábì lè níbi ẹbọ sallallahu alaihi wasallam gbogbo àwọn ànábì ọlọ́run sì ni ẹ̀sìn wọn lè níbi ẹbọ wọn ì gbà kéèyàn mú nǹkan mímọ́ ọlọ́wọ́n ọba ọfẹ́ búra ọlọ́wọ́n ọba nìkan lọ́gbọ́dọ̀ fi búra bó bá mú orúkọ mìíràn ju àlùwáhù náà lọ pé wàlá pé wàlá wàlá ó ti tó ẹ̀ fi búra ó bá ìsọ yorùbá náà pé wọ́n fẹ́ lọ́n búra ìtumọ̀ kan náà ni tó bá fẹ́ búra yìí kí lọ́ fẹ́ yà sí bí ẹ̀dá ọlọ́wọ́n ọba sí wàlí ká àbà níta pé ní ká àbà yìí ẹ̀dá ọlọ́wọ́n ọba yìí ilé kì í solówà o wọ́n ti wó orí wọ́n tuntun kọ́ wọ́n ń fọ̀ ọ́ nù kọ́ fọ́ra ẹnu sọ́nà wáyé wọ́n ń daṣọ bò aṣọ náà ọdọ̀ tí wọ́n tún túkú mẹ́ wọ́n tún dá mẹ́wò wọ́n ń gbábẹ̀ kọ gbára rẹ̀ ó fi yá wípé kì í ṣe olúwa a kò gbọ́dọ̀ fi nǹkan mìíràn búra lẹ́yìn ọlọ́run ọba náà tàbá wa sọ̀kalẹ̀ sáwùjọ wa a rí pé ìbúra ẹlẹ́sìn ń bẹ ìbúra àwọn tí ìṣẹlẹ́sìn náà wà ìbúra àwọn ẹlẹ́sìn ìkànnì ẹ̀ ní kàábà mo fi kàábà búra sọ̀rọ̀ rẹ̀ tọ́ ọ bá wí bẹ́ẹ̀ rí lọ bá lọ sọ́dọ̀ ọlọ́run ọba pé mi ì padà síbẹ̀ mọ́ ẹnikẹ́ni tó bá sọ pé mo fi kàhábà búra ẹ sọ fún pé ẹlẹ́bọ lórúkọ rẹ o kí lórúkọ rẹ ẹlẹ́bọ náà yẹn àwọn èèyàn máa fi sàfà búra tẹlẹsìn nìyẹn sàfà òun fi sàfà búra òun fi mọ́rùwà búra ẹlòmíì ti wà dáàkọ mọ́kà gangan mo fi mọ́kà búra ẹlòmíì mẹ́dínà yóò fi búra ẹlòmíì fẹ́ máa fi òpó òpó mọ́kà òpó mẹ́dínà òun fi búra ìrùkọ́ mẹ́dínà òun fi búra gbogbo àwọn nǹkan àwọn yìí ẹ̀dá ọlọ́run ọba ni a kò gbọ́dọ̀ fi búra o ẹni mi wà sọ̀ka rẹ̀ yọ fẹ́ so kó n fẹ́ràn anabi wa Muhammad sallallahu alayhi wa ó ń pè é ah ó ń fa anabi bora tọ́ ọ bá ti lè dán o ó ti dán tán o ó ti dẹ́lẹ́bọ o anabi sọ lọ́wọ́n ọba ẹ̀dá lọ́wọ́n ọba a kò gbọ́dọ̀ fi anabi bora tó nígbà tá a bá ń sọ̀rọ̀ anabi láwa sọ̀rọ̀ sí ẹ̀rọ pé ẹlòmíì fi nìyàsí bora ẹlòmíì fi tìjàní bora ẹlòmíì fi abdulkadir bora ẹlòmíì fi eh, jafari bora àwọn sẹ́wù wọn tẹ́sán bẹ́ẹ̀ ń bá dán o ó tún dán tán dán tán tiẹ̀ ni torí bẹ́ẹ̀ ń bá fi ànábì búra ọ́ dán tán bẹ́ẹ̀ ń bá fi ṣe ìbúra ọ́ dán tán dán tán ọ́ dán tán porongodo tán tiẹ̀ nìyẹn tiẹ̀ ti parí nìyẹn ẹ̀ ń bá fi nǹkan mìíràn búra lẹ́yìn ọlọ́run orúkọ rẹ̀ ẹlẹ́bọ̀yàn olókọ méjì ẹlẹ́bọ̀ sì ní kò ní wà lìjẹ́ náà ẹlẹ́bọ̀ ní inú náà ni ọ̀pá rẹ̀ sí o kò ní kúmbà o ẹlẹ́bọ̀ nìyí kò ní irun o ẹlẹ́bọ̀ nìyí kò ní ìjọsìn kankan o ẹlẹ́bọ ni èyí gbogbo nǹkan tí bá ń ṣe nínú ìjọsìn tí fẹ́ ń bẹ lọ́wọ́ ọba ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ torí pé ẹlẹ́bọ ni ẹ̀yin mùsùlùmí tẹ́lẹ̀sìn lásán yẹn ẹlòmíwàá bọ́ sínú àṣà wọ́n fi bàbá rẹ̀ búra wọ́n fi bàbá àwọn bàbá wa búra alálàálẹ̀ wọ́n fi búra ẹni pé ń tọ́sẹ̀lẹ̀ dúró ee àwọn tẹ́ ń fi tẹ̀sìn búra gan wọ́n dẹ́tán báwo wá ní ìwọ́n tó ń fi tàṣà búra tiẹ̀ kọjá bẹ́ẹ̀ nìyẹn ẹ ẹlòmíì ó fòkè búra òkè ìlú ẹ̀ òkè báyìí ló ń fi búra òkè tó tóbi jù ń lò wọ́n nìyẹn ah, ẹlòmíì ó fi ẹsẹ̀ tẹ̀lẹ̀ báyìí ilẹ̀ rèé àrọ́kọ yọrí ah, ó ti jìnà ó ti jinlẹ̀ ó ti jìdò sínú ẹbọ báyìí ni ẹ jẹ́ ká sọ̀rọ̀ àwa gbogbo àwọn gbólóhùn àwọn yìí àwọn èèyàn sọ́dàwàdà kódà tẹ́lẹ̀ mi bá wo fíìmù àbí ọ̀rọ̀ kọ̀rọ̀ táwọn èèyàn máa ń gbọ́ lórí rédíò àbí tv yẹn tó bá wò ó táwọn tí ń pọ̀fọ̀ bá ń ọmọ náà ó sì máa react ó sì máa ṣe bẹ́ẹ̀ ọmọ yẹn ti dẹ́rẹ́ bọ̀ pẹ̀lú tí ń sọ jáde ẹ jẹ́ ká ṣọ́ra pẹ̀lú àwọn gbólóhùn àwọn yìí láti máa jẹ́ kọ́ máa jáde lẹ́nu wa jíjáde lẹ́nu wa yóò sọ wá di yóò kó akó inú ìjọ mùsùlùmí yóò wá sọ wá di ẹlẹ́bọ ẹ̀yin mùsùlùmí eléyìí ni ti àwọn àṣà wa ń bíbà tí wọ́n tún máa fi búra nínú àwọn gbólóhùn táwọn èèyàn tó máa ń wí jáde lẹ́nu títún máa ń bàtẹ̀ ènìyàn jẹ́ láwùjọ yìí tí ó sọ̀yàn dẹ́lẹ́bọ̀ọ́ òun náà ní kí èèyàn máa sọ wípé bọ́lọ́hún bá fẹ́ àti ìwọ ẹ̀rí bọ́lọ́hún bá fẹ́ àti ìwọ ní agbára ọlọ́run àti agbára ènìyàn ah! tọ́ ọ bá wí bẹ́ẹ̀ ó ti dẹ́lẹ́bọ̀ o ní agbára ọlọ́run àti agbára ènìyàn ní orúkọ ọlọ́run àti orúkọ bàbá rẹ àti tó fi sínú ló fi bàjẹ́ o ti mú ẹni tó fi ti ọlọ́run lẹ́yìn pé olùrànlọ́wọ́ ọba lọ́wọ́ nìyẹn ọlọ́run ọba tí ń ṣe nǹkan tí ò nílò ẹnì kankan tí wọ́n hàn lọ́wọ́ ní orúkọ bàbá ní orúkọ ọlọ́run àti orúkọ bàbá rẹ̀ ọgbà ó ti dẹlẹ́bọ̀ bọ́lọ̀ ń bá fẹ́ àti tẹ́yìn náà bá sì fẹ́ ó ti dẹlẹ́bọ̀ tẹ́ ẹ bá fún tọ́lọ́ ń bá fún mi tẹ́yìn náà sì fún mi ẹlẹ́bọ ni ọ́ tọ́ba ti wú bá ní. àtàbí wa jáde fún wa sallallahu àwọn sàbí kan wá bá ànábì sallallahu alaihi wasallam wọ́n ní ma sha Allahu wa shi'ta ah, wọ́n fẹ́ ṣe nǹkan kan ni o wọ́n fẹ́ ṣe nǹkan kan jọ́nà sàbí kan wá sọ pé bọ́lọ̀ ń bá fẹ́ tí wọ́n náà sì wíṣ láti ṣe nǹkan yẹn tí wọ́n náà fẹ́ ṣe. ànábì ní aj'altani lillahi nidda ariwo la nabi jamutɔn sallallahu alayhi wa sallam ẹni tó tó gbàgbà ni ọgbà yẹn o kí ni ọsọlọ́run bá nàbì gbé tọ́lọ́ ń bá fẹ́ tí wọn náà sì fẹ́ tọ́ba wù ọlọ́run tó sì wù wọn náà ẹni tó ń sá nàbì ni ànábì ni ajá altani lillahi ni dáa sọ fẹ́ sọ ní dígbàkejì ọlọ́run ọba ní la ilaha tó tó tó alẹ́ kó lè gbarú ẹ̀ yẹn ni ò tó gbà ọ́ ẹ̀ wà ní ìsìn la ilaha illallah ìjẹ́ ká sọ àwọn àpẹẹrẹ tó jọrí ilé láwùjọ yìí òun náà ni àwọn gbólóhùn ọ̀wọ̀n yìí tí mo fẹ́ sọ díẹ̀ fún wa orí yọmí ẹbọ ni o orí yọmí wọ́n tún pera rẹ lórí yọmí tí wọ́n náà sì tún bá pè pé orí yọmí gbólóhùn ẹbọ lọ́jà ìlú ẹnu rẹ orí àwọn ẹ̀yẹ̀rẹ̀ àbẹ̀lọ́ọ̀ ní máa ń yẹ̀rẹ̀ eléyìí tó wọ́ọ̀sì ju ní táwọn wí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà èyí táwọn wí tẹ́lẹ̀ inú ọdárúkọ ọlọ́run ọba kó tó dárúkọ nǹkan mi lẹ́yìn rẹ̀ eléyìí ó ti neglect ọlọ́run pátápátá ó ní orí yọ mí ìyẹn ni pé ọlọ́run ò lè yọ orí nìkan ló lè yọ ẹlẹ́bọ ńlá máa ń bẹ̀rẹ̀ gbólóhùn àwọn èyí ẹ jẹ́ ká ṣọ́ra ẹlẹ́ẹ̀kejì nínú àwọn gbólóhùn tí mẹ́lá àwùjọ yìí ẹlòmí sì tó máa pè fàlàlàlàlà ẹlòmí lè pè lẹ́ẹ̀mejìlá lójúmọ́ ẹ̀ẹ̀mẹ́jìlá lọ́sẹ̀ bọ́ nìyẹn o gbólóhùn orísun mi bá rí orísun mi bá rí orí a máa sún yàrá rẹ̀ ọlọ́run ló lè sún wa bá rẹ̀ ẹ ẹ mà pé wasaniyatul àbá wasaniyatul yorùbá òrìṣà àti ẹbọ àwọn ìran yorùbá òun ló hàn lára gbogbo ọ̀rọ̀ wọn ṣé bí orí ni ọlọ́run tàwọn yorùbá wọ́n máa ń porí lọ́lọ́run àwọn wọ́n orí sún mi bá ọgbàgbé ọlọ́run pátápátá ọwọ́ agbé agbára fún tí kìí sọ ọlọ́run àtọ́ kódà ń tọ́ gbágbára fún yìí ìwọ gan sì lágbára lórí ẹ̀ o lè máa ṣe láì sórí rẹ̀ o lè yí báyìí sí ní tí ó sọ ọba rẹ̀ ń tọ́ kápá lórí ẹ̀ ló lè sọ ọba rẹ̀ Allah ọlọ́run nìkan ló lè sọ ọba rẹ̀ tí yàrá bá ń sọ pé orí sọmi bá rí tó bá ń rìpíìtì ẹ̀ lẹ́ẹ̀mẹ́wàá lẹ́ẹ̀mejìlá gbólóhùn ẹ̀ bọ̀ pàṣípàṣẹ ni a ti máa ń wí nínú èdè òrìjínà náà ní jáde lẹ́nu rẹ̀ o ìwọ kí lọ́ọ́ máa wá rí pé ọlọ́run sọmi bá rí ajá ló ń ṣe nìyẹn ẹ ò rí oyí ẹbọ kúò ọwá sọ́dà dúà fún ẹ ọlọ́run sọmọ ẹ bá rí tàbí kó o pé olówó sọmọ ẹ bá rí instead orí sọmọ ẹ bá rí ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn gbólóhùn wa wọn wọ̀nyí òun náà ní orí mi gbà mí wàláhì ẹbọ ni ọlọ́gbára ó gbó pọ́njú ìtànàbí ìtakò lọ́wọ́ sọmọ pé nǹkan ànábì tako ni pé wọ́n dárúkọ ọlọ́run kó tó dárúkọ ànábì pé bọ́lọ̀ ń bá fẹ́ tí wọ́n yà sí fẹ́ eléyìí ọgbà ju ọlọ́run pátápátá ọwọ́ agbé agbára fún nǹkan tọ́lọ́run ọba dá pé orí mi gbà mí ah orí ọ̀dọ̀ ọlọ́run ọba rẹ ni ẹlẹ́bọ ni ọ̀hún tọ́ba bíbẹ̀ jáde Allahu Akbar kí ló wà wí instead orí mi gbà mí ìwọ tó ti mọ́ lẹ́nu kí ló padà sí ọlọ́run gbà mí eh, ọlọ́run gbà mí instead orí mi gbà mí bákan náà làwọn gbólóhùn wọ̀nyí nínú ẹ̀ náà ni orí ẹni ni ẹlẹ́dà ẹni gbogbo yorùbá tí ń gbọ́ mi náà má bòbó ṣe wà ní ẹ̀ bí wọ́n ṣe rí nìyẹn orí ẹni ni ẹlẹ́dà ẹni ẹlòmíì tó bá fẹ́ ṣe wọn ẹ̀ wọ́n fẹ́ lọ tún ẹlẹ́dà mi ṣe subhanallah ẹlẹ́dà rẹ lórí ẹ̀ tó fẹ́ lọ tún ṣe wọ́n fẹ́ lọ gẹun lọ́dọ̀ bábà àbóbìnrin fẹ́ tún ẹ̀ ṣe wọ́n fẹ́ lọ tún ẹlẹ́dà mi ṣe so orí rẹ lẹ́dà rẹ ẹlẹ́bọ náà ẹ̀jẹ̀ ká jìnnà sáwọn gbólóhùn wọ̀nyí الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين وبعد يا عباد الله إن من الأفعال إن من أفعال الله سبحانه وتعالى ما يقع فيها بعض الناس ما يقع فيها بعض الناس في الشرك إن من هذه الأفعال الدهر فإن الله عز وجل هو الذي خلقه ودبره ويقلب فمن سب الدهر أو شيئا من مخلوقات الله فكأنه سب خالقه أي مسلمين nínú àwọn agbóhùn ẹnu tí máa bí ọlọ́run ọba nínú tí sì ń jáde lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ wa òun náà ni ká máa bú ká máa fi àléébù kan iṣẹ́ ọlọ́run ọba ká máa sọ ọ̀rọ̀ lálàsí gẹ́gẹ́ bí àwọn aráàlú ti máa ń pè é sọ lálàsí ọ̀rọ̀ sọlọ́run ọba indirect la fi ń sọ lálà sí ọ̀rọ̀ sọlọ́wọ́n ọba àbú ìkan nínú iṣẹ́ tọ́lọ́wọ́n ọba ṣe tá a bá ti bú nǹkan kan nínú tọ́lọ́wọ́n ọba ṣe àti sọ lálà sí ọ̀rọ̀ sọlọ́wọ́n ọba ni torí pé nǹkan yẹn kó ṣera yẹ o anabi wa sallallahu alayhi wa sallam wọ́n fi jáde nínú hadith mọ́mọ́ muslim gbà wá pé ọlọ́wọ́n ọba ní udini ibn adam ọmọ adam ń tí ò dáa ọmọ adam ń tí ò dáa pẹ̀lú mi ọlọ́run ọmọ ádámà jẹ́ aláìmoore ọmọ ádámà ti ya òmùgọ̀ ọmọ ádámà ti di ó ti di ẹni ìyà níwájú èmi ọlọ́run ọba báwo ló ti dẹni ìyà yẹ̀só gbòdà kí sí pé òkè ọlọ́run ọba ń sọ bí o kí sí pé ògbà kò ṣe kò ṣe àwọn gbogbo ìjọsìn tá a máa ṣe o ṣùgbọ́n ọkọjá ara rẹ̀ yẹ̀só gbòdà ó ń bú ìgbà nítorí ọba bínú sí nìyẹn ó ń bú ìgbà kí ló bàtọ́ lọ́wọ́ bá fi sọ pé ẹni bẹ́ẹ̀ ti dẹni ìyà torí bọ́ ń bú ìgbà gbogbo ẹnikẹ́ni tó bá bú ìgbà ó ń bú ẹni tó ní ìgbà nìyẹn ta ló ní ìgbà ọlọ́run mo sọ fún wa pé gbólóhùn tó gbalẹ̀ ní ọ̀rọ̀ tó gbalẹ̀ láwùjọ yìí àkókò yìí lé àkókò yìí ọ̀dà rárá báwo làkókò yìí ti wá rí yìí ẹ̀rí ta ni ń bá wù ẹni tó ní ìgbà ni ń bá wù yìí ó ti gbọ́ lọ́wọ́ ọba nínú eléyìí òun náà nílùú situation táà ń lò nílùú wáyé táà rọ́nà tí gbogbo ẹ̀rí bó ṣe rí yìí a lè máa banújẹ́ ní ọkàn ṣùgbọ́n àbọ̀dọ̀ sọ tí ó kò bá wa níwájú ọlọ́run pẹ̀lú ẹ̀ ká máa bú ìgbàyé ọ̀sẹ̀ ìgbàyé ọ̀dá ìgbàyé ò tiẹ̀ rá kò tiẹ̀ dá rárá àmọ́ bó ti á bíbá yìí ṣe wá rí bóòrùn bá mú tó bá bú òòrùn ó ti bú ọlọ́run ọba bílẹ̀ bá sún púpọ̀ tó bá bí ilẹ̀ tó sún púpọ̀ ó ti bú ọlọ́run ọba bó sùn pàbá mọ́lẹ̀ ju bó ṣe lérò lọ tọba ilé bú o ti bọ́ lọ́wọ́ ọba bó tútù bá mú púpọ̀ tó ní òtútù ìyàwó nìyí ọlọ́run ọba lòún bú tọ́ọ̀mà bó orú bá kọjá abẹ́ tó ní orí oṣù orí òsì ìwé nìyí ọlọ́run ọba lòún bú mo fi sọ fún wa nínú bẹ̀rẹ̀ sámà pé àwọn ọ̀rọ̀ tó gbalẹ̀ láàrin wa táàdì sọ́ra tó sì ń sọ wá di kan nínú àwọn ẹlẹ́bọ tí ń sọ wá di ẹni tọ́rọ̀ wọn bá bínú sí ọ náà lára rẹ̀ náà láti máa ká máa bú ẹ̀dá ènìyàn ọlọ́mọye ẹni tó ti dárú ẹ̀ṣẹ̀ yìí lẹ́yìn orí kan nínú ẹ̀dá ọlọ́run ọba bóyá orí ẹ̀ tóbi bákan ọba ní ha ọba ń forí ẹ̀ sí yẹ̀yẹ́ tó o bá forí ẹ̀ sí yẹ̀yẹ́ o ti fọlọ́run ọba sí yẹ̀yẹ́ torí pé ọ sọ fún ọ sọ fọlọ́run pé ọmọ ẹ ṣe nìyẹn ọ̀rẹ́ nìkan tó ju ẹ̀ tóbi ju kejì lọ ọmọ fi sí yẹ̀yẹ́ iṣẹ́ ọlọ́run ló fi ń sí yẹ̀yẹ́ o ti tọ́ ọlọ́run ọba ọlẹ́nìkan tó kúrú púpọ̀ ó fi ṣe yẹ̀yẹ́ ìṣe ọlọ́run ló fi ń ṣe yẹ̀yẹ́ ó ti tọ́yàwó níwájú ọlọ́run ọba ìwọ tó ń bínú tí a bá bú ọ ìwọ lọ́rùn nílà káyìí tí a bá fi ẹ̀dá ọlọ́run tó dá ọ tó dá sára rẹ tẹ́nìkan bá fẹ́ ṣe ẹ̀ tó bá ń bínú ìwọ ní òyìí mẹ́wìlẹ̀ bínú ọlọ́tí ọlọ́run ti ní òdì ìní fi ilẹ̀ ó ti tọ́jà èmi ọlọ́run ọba ó sì bàjà gbogbo iṣẹ́ tọ́lọ́run ọba bá ṣe ẹnikẹ́ni tó bá bẹnu àtẹ́lù irú ẹni bẹ́ẹ̀ ó ti ń bu ọlọ́run ọba nìyẹn nípa báyìí ẹ̀yin mùsùlùmí àwọn ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí à ń kí ẹbọ fún wa yẹn ara díẹ̀ díẹ̀ nínú àwọn àrùn ẹbọ tí ń bẹ láwùjọ nu ọ̀pọ̀ torí pé ìṣẹ̀dálẹ̀ Yorùbá yìí ẹbọ ni kò tó rìn lọ wájú báyìí bíi mítà méjì ó ti kẹbọ kò tó padà sẹ́yìn ó ti kẹbọ bọ́ọ̀wọ̀ tún ẹbọ nínú gbogbo ìṣesí wa tọ́ọ̀ bá sọ́ra wọn náà wà ní ẹlẹ́bọ o àwọn Haúsá tí wọ́n sọ pé àwọn Yorùbá kò ní bẹ́ẹ̀ ti lè ṣe tí wọ́n ní lẹ́bọ nígbà kan wọ́n rí bẹ́ẹ̀ bó ṣe rí nígbà kan nìyẹn o wọ́n gbà á nísìnyí lọ́n sànù kò sí tawhid tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí àwọn àfáà tawhid wo ní bẹ́ẹ̀ lẹ Yorùbá tẹ́lẹ̀ tí wọ́n ṣe tawhid ebi àdàpọ̀ mọ́ra náà ni pé ká sàfà lójú ayé ká tún awo ní <laughs> lọ́wọ́ alẹ́ ebi náà ni wọ́n ṣe àwọn Haúsá tí wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n gbà nígbà náà ìmọ̀ ní ìsìn kò rí bẹ́ẹ̀ mọ́ àdúgbò fọlọ́wọn ọba tò nípa báyìí ẹ̀yin mùsùlùmí ẹ̀jẹ̀ ká sọ́ra fáwọn nǹkan wọ̀nyí inú nǹkan tí máa ba sí yẹn jẹ́ tí yẹn ó fi dèrò náà ni ọlọ́run ọba kọ́ láwa kó níbi ìyà kó sì wá ní kan náà àwọn tí ó tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọlé ọ̀la wa akhiru da'wana anilhamdulilahi.